أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم أوفر تقوص عزيزي أبدا ما في أفكار ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní ká fi sọ̀rọ̀ sí ní èjì ẹ̀rọ adìsọ́lọ́sí ọ̀gbẹ́ni lẹ́sí èyí sátọ̀dé fifth february 2022. twenty two tó ṣe déédéé rajab day ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ́lẹ̀ so abẹ́ náà gbogbo àwọn brains behind the cooperative system ọlọ́run tó sàn wọ́n ní ọ̀sẹ̀ ọlọ́run nígbà táwọn ìlú ọ̀bá àtúnkò pé lóde cooperative yìí kó ti worth wọ́ fáwọn five hundred million naira some are worth sí one billion naira torí pé muslim school ọdọọdún là ń pọ̀ sí so ìyẹn dẹ̀ ń fà tọ́já òbí akínlẹ́mọ̀ mi <clears throat> ìyẹn fà tọ́já sí wípé nomi ò mọ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ lẹ́nu mi pé lọ́nà ọ̀jọ́ àti mọ̀ sí balabala so ìyẹn fà tọ́já sí báwọn skul mùsùlùmí yìí ẹ má jẹ́ ká tanra wa jẹjẹ like mushrooms sẹ́ẹ̀bá ní ara wa láwà yìí kò ní ìdíkà sára wa jẹ́ sẹ́ẹ̀rí tá a bá sọ̀rọ̀ pé skul yìí só wà ń bẹ̀ sórí skul yìí wà kí a sára wa jẹ́ mo lè sọ as intana pé àwọn skul wa torí wọ́n wà ń bẹ̀ 20% àwọn twenty percent ṣùgbọ́n alihamudulilayi pé orí wà ń bẹ̀ kò sí ń bẹ̀ ládùúgbò tí kálukú wà orí ẹ̀ṣẹ́ kí ni ó wà ń bẹ̀ then number two ibi tí kálukú ti dá sùkú lẹ́hùn tí ọ̀bà sí bẹ̀ sùkú alálẹ́lúyà làwọn ọmọ òṣè kiri o ni wọ́n mọ̀ lọ. ṣùgbọ́n tá a wá ń fẹ́ ni pé láwọn àdúgbò tá a ti rẹ̀ sí sí yẹn àwọn òbí kan kọ́ lọ wá sọ́dọ̀ wa àwọn míì bóyá wọ́n kọ́lé bóyá wọ́n ra lé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ́ǹtì ilé irú sáńdáàdì tí wọ́n ń fẹ́ ó lè kọjá ìtawà ṣe kiri o tá a fi hàn pé wọn wà ní lábàrá pé wọn ò gbẹ́sìn yé lọ títì ó ní ti pẹ́ gbẹ́sìn yé dé so wọ́n padà wà compelled láti mọ́mọ́ lọ sùkúrù kí ni o alátẹ̀wọ́ àwọn sùkúrù alátẹ̀wọ́ sì rèé gẹ́gẹ́ bí ti mọ́mọ́ kìí ṣe báwọn náà ní standard academically ṣùgbọ́n wọ́n ní packaging wọ́n dẹ̀ ní involvement in cross involvement in examination malpractice so yẹ́ ò ní jẹ́ káwọn òbí ó fura pé kò sí sọ́ọ̀bù kankan bẹ́ẹ̀ pákéjì pọ̀ àbá tẹ́yọ̀ mọ̀ rò pé no no no no ṣùgbọ́n àwa táwa jọ ń pàdé mọ̀ pé zero empty kò sí now ń wa pẹ̀lú wípé ọlọ́run ṣàánú anírú army cooperative tọ̀yọ́ state yìí gbogbo tí ó bá ṣẹlẹ̀ àwọn kan náà máa ronú fún èdè mọ́ fáwọn mi ò dẹ̀ kí n ti ló sọ wà lẹ́yìn sẹ́yìn bá rí ó pè ní amlẹ́sọ̀ sàn ọlọ́ni mo bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ aláwọ̀ ìgbìyànjú táwọn èèyàn kan ń ṣe òun làwa dé bá lónìí ẹ̀rù ń bà mí pé pẹ̀lú àwọn èrò orí kan tó ń dé recently kọ́lọ̀mọ́jọ ọ̀dọ́pọ̀lọpọ̀ kan rú kò sí bá a ṣe fẹ́ exist tá achieve tá à ní nídìí ká máa kóra wa jọ kódà kéèyàn olóhùn òjò kọ pé àwọn èsè jẹ́mọ́ àjò kọ́ ìrọ́lọ́wà behind it tọ́bá ti lè mú ọ rẹ́jísítà pẹ̀lú CAC èèyàn kan ò ní jẹ́ board of trustee ó kéré ju èèyàn mẹ́ta sí márùn-ún ọ̀jẹ̀ ṣùgbọ́n táàmù kọ́ṣà ara wa fún ni pé ẹ̀sìn kọjá àlà o àníyàn ta torí ẹ̀ ṣe kí ni o ta torí àmọ́ wa pẹ̀lú wa sákèésì ilẹ̀ hikimati wàlìmọ̀ ìbọ̀sẹ̀ hasan ẹ̀yọ́ àmọ́ jẹ́ kí nǹkan ọ̀dà kì í ṣe pé káta gbogbo ẹ̀ káwó gbogbo ẹ̀ káwó gbogbo ẹ̀ lè sọ́ọ̀bù solution wa ṣé wá rí pẹ̀lú bẹ́ẹ̀ mi tí mò ń sọ̀rọ̀ mo dára yín mo dẹ̀ mọ́ tó ń ṣẹlẹ̀ a nídìí irú kọpírẹ́tífù yìí fún àwọn iléèwé wa láti máa ṣe kí ni o láti máa dàgbàsókè ọjọ́ ti láìkí tọ́pìtì the essential of cooperative in school development sẹ́ríta ọba ń sọ̀rọ̀ nǹkan méjì pàtàkì school growth and school development ó yàtọ̀ síra wọn school growth and school world development a ní ti méjèèjì ìfẹ́ tó máa lọ ọbẹ̀ lónìí rárá kọ́ọ̀sì kan bá ṣe education láyé ìjọ sùkúù wá nídìí kó máa tẹ̀síwájú ó nídìí kó máa dàgbàsókè àwọn nǹkan tó wá kó sínú èmi ìtara àlejò whether you like it or not kò sí sùkúù tó lè grow tàbí tó lè develop léyìí tí ó sì tún ní standard wà láì onídìí owó

sùkúù ní òye níláwù pẹ̀lú ọmọ kíláàsì mẹ́jọ tó wà wọ́n ti kí ni o wọ́n ti dáa báàkì ọmọ síbẹ̀ sùkúù ní òye ní kọ̀ǹpútà rúmù ẹ wá sọ̀rọ̀ láìbírì láìbírì ìgbò kẹ́ẹ̀ tó wá sọ̀rọ̀ àwọn nǹkan míì àáfà kò lè sí ìyẹn ló fà tó pé téèyàn bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ní standard school tí ó ní development nígbà míì àwọn room ọmọ ń jẹ́ ọ́fíìsì ìgbẹ́ ọmọ ẹ̀jú classrooms lọ ìjọba ìjọba ìgbòmíye o sẹ́rí skul tó bá fẹ́ develop dada àwọn offices àwọn nǹkan ní ìsìsú kù méjì tá a bá padà kó jọ ọmọ ń pọ̀ ju classrooms lọ ṣé kí n sáwò àkójọ wà system ni téèyàn ọba ní sùkú tó develop dáadáa o alákọ̀ọ́kọ́ pé òbí kan bò ẹ́ ní receptionist kọjá pé bẹ̀rẹ̀ wọ́n ti máa gbàlejò àwọn òbí só ti yá àbí òye yìí ẹni bọ́sàs ọ́fíìsì tọ́wájọ máa ń owó proprietors ọ́fíìsì gbọ́dọ̀ yàtọ̀ sí principals or hms ọ́fíìsì ẹni yóò lọ́tọ̀ ẹni library general school ẹni computer room tọ́jọ́pẹ́ tí lọ secondary school ẹni láàbù méjì mẹ́ta ẹni cca room dta technology room ó tọ́wá di pé tẹ́fà tó fẹ́ lo ìlànà ẹ̀sìn home economics lab ẹwà ní male staff room female staff room school tọ́wá láwọn staff sọ̀pọ̀ àwọn ìfáàṣù ìwà kọ̀ǹfọ̀tébù nígbà tí pẹ̀lú báwọn títà sí fòtẹ́ tó láwọn ọmọ ṣe ìrọ́bù tẹ́lásà Ibrahim alálẹ́wọ́n káàdì ìfẹ́ wà láàrin ara wọn wọ́n wà kọ̀ǹfọ̀tébù ẹ tó ní ìfáàṣù rùmù náà tẹ́lifà tẹ́lẹ̀ wá rí rúùsì rúùsì ẹ ti ọkùnfà ìfi sí o ìbò bẹ́ẹ̀ ló kò fún fúláṣù jẹ́mọ́ ẹjọ́ àsọ̀rọ̀ páàrí ibi kọ́mọ sí ẹnìkan wá ń sọ̀rọ̀ ọrọ̀ ẹ̀ ọ́fíìsì sọ́fíìsì ní kọ́mọ sí ọ̀gbọ̀n sọ̀kùnfíìsì ṣùgbọ́n kálukú wá gbọ́dọ̀ láníyàn pé ṣùkú tèmi náà ṣe kí o yóò dé lẹ́rù yẹn ìyẹn ló wá àfàtọ́já sí pé àwa tá a bá rọ́ọ̀nù ṣùkú mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan ní ìsọmẹ́ ìsàkàmọ́ sáré fókọ́ọ̀sì lórí ẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni pé lọ́ọ̀mọ̀ tó o bá sì rẹ́ǹtì ilé tó lò ìyànà bí ṣùkú náà gbogbo sùn tọ́kọ́já sí pé àpàtúrẹ́ǹtì tẹ̀ ń lò lónìí ẹ̀ ń sanwó rẹ́ǹtẹ́jì ẹ̀ẹ́dì ìdìsúkú náà ọlọ́run jábá ìfọwọ́ tì í wà if not for Allah's intervention tó lu àwọn èèyàn kan sùkúù bí mo lose in twenty sixteen twenty fourteen mo bẹ̀rẹ̀ sùkúù mo sanwó lẹ́sẹ̀ twenty fourteen twenty sixteen mo sanwó àtàbí bẹ́ẹ̀ talé wọn lé lórí àbá èmi náà kọjá yèmí ní ogun ọlọ́kùn ilé mẹ́ta lè rọ́mọ mọ́ wá kò ilé wá yọ ní àtẹ́lẹ́bà àbá ìfẹ́ gba mẹ́rin lọ́wọ́ lọ́bá gbé àwọn sẹ́lẹ́tọ̀ àwọn tí ìfẹ́ bẹ̀tẹ̀ lọ́bá wá wo sùkúrù àmọ́ ti àbá wẹ́ẹ̀sì pẹ̀lẹ̀ wẹ́ẹ̀sì èmi náà ah, àbá ọ̀dà tọ́bá fẹ́ àwọn pọ̀ olóṣù kan aláì la máa ń ṣe wàhálà kí wọ́n ta sùkúrù mọ́ mi lórí tẹ́ gbogbo àwọn ọmọ ìyàtọ̀ lọ́rùn kọ́lọ́ máa ń sẹ́wọ́lẹ́sọ̀ ẹ̀ jẹ́mọ́ ẹjọ́ tó bá fa sùkúù yẹn ṣé ìrìnàjò tó bá yẹ kọ́ ẹ máa tó tẹ̀lẹ̀ nínú kí lọ wá sùkúù nípa kó tẹ̀ sí káwọn ọmọ lọ. so wàhálà mi ìtún náwó bẹ́ẹ̀ owó mi ti bí ti wé ìyẹn ló fà wá bẹ́ẹ̀ bá bá kọ́ rẹ́ǹtì lé lásìkò yìí a ní ìdúró kọ́ bẹ́ẹ̀ ní ìlú. sẹ́rí gbogbo ẹni bá kọ́ lọ́ọ̀nù sùkúù lórí pé arẹ́ǹtì ti kan eré àkọ́kọ́ bẹ́ẹ̀ ní ìdílé pé bóòlù ẹ̀fẹ̀ níwọ̀n bá ti ní nítòsí ìdílé wà tí èsì pẹ́ lù àwọn ọmọ yìí eré àkọ́kọ́ tẹ́mọ̀ tálátàlá kọ́ bẹ́ẹ̀ ní ìlú wọ́n fẹ́ talé kan ládùúgbò yìí three point five million lápẹ̀rẹ̀ wọ́n fẹ́ talẹ̀ kan seven hundred thousand naira ṣòro àti àwọn àdéhà pa muslim kankan yẹ sí chief ládùúgbò tiwa tẹ́gẹ́sì ẹ̀yin tẹ́ bá wà ń gbòòrò so ẹ̀yọ́ ọmọ sọ̀rọ̀ millions owó bẹ́ẹ̀ ìfira lẹ̀ àwọn àti lásùkú láti fẹ́ fọ́ tán. alimoyi alimoti kálukú bá kọ wà etí kẹ́ẹ̀kọ́ máa sáré láyé òun ni kẹ́ẹ̀ ní structures ni tí ọba wa ti rọrùn agreement tó ní ẹgbẹ́ sí lọ́yọ̀ ọba yìí tọwọ́ lọ bàbá ọdún márùn-ún mẹ́wàá ẹ̀ ní sáré sàmọ́ mi lórí o àwọn ọmọ ìyá wa kan fèsì challenges yẹn lọ́dọ̀ wa lórí ọ̀nì tó jẹ́ pé àánú ọlọ́run ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ ìwọ́n tó ọba tí níbi tó lò ó sì di supervisor jẹ́mọ́ nígbà láti fẹ́ rọ́ọ̀bà yìí problem na problem kọ̀ ẹ̀kọ́ ló ti complete to fail. ẹlẹ́kejì nínú nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ pé mọ̀ rọ́ọ̀nù sùkú o kájí ìbẹ̀sùn máa fẹ́ lọ yáwó rìbá ah, jẹ́mọ́ ẹ̀gbọ́n mi yé kájí ìbẹ̀sùn máa fẹ́ lọ yáwó èlé sáàrí gbogbo ẹni tí ọba ti lè dínà àràmù má rẹ̀ ní àlébi ò ní lu ọ̀nà àràmù mo fọ́lọ́ gbúra fún yín ọlọ́run sì náà lálẹ́ fún bó ṣe sí nígbà táwọn akọ́ gbúrú dìde aláàní gbowó èlé wálé ọlọ́dẹ sí wà ọmọ ẹgbà náà yọ ọmọ ẹgbà ó lè rò pé nǹkan fóun iná làbí lè gbogbo ọmọ ọ̀sán ọlọ́run ọlọ́mọdé sùkú wa ó jóná ọlọ́mọdé sùkú wa ó jóná ọlọ́mọdé kànga wa ó ọlọ́mọdé ọmọ sí wa ń sùkú wa tọ́lọ́n bá fẹ́ yọ sí èèyàn gbowó èlé yẹn ọlọ́run yọ sí yẹn ó fi mi yí èèyàn wò ẹ bá wá èlé tọ́lọ́n bá yọ sí nígbà tó ti dókè kan sínú náà yóò kákọ́lá nìyàn pé àlébi ò ní yáwó èlé báàbá ti wá yáwó èlé jẹ́mọ́ ìbólókùtà ń lọ báyìí ìbólókùtà ń lọ ṣẹ́ẹ̀tì rí ẹ̀fẹ́ ṣá cooperative abẹ́ẹ̀ tí máa rí ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì látara pé à ní yáwó èlé a nídìí àwọn èèyàn tí ó mọ̀ yá wa lówó tí ò ní lè lè nú ṣẹ́wárí náà lù yìí ẹjẹ́ sọ reality pẹ̀lẹ́ kàńtà kébìgẹ́jẹ́ fún kì èèyàn ọ̀fẹ́ lówó àwọn kan ti fa ọ̀nà ìjẹ̀fẹ́ ni àti nípa àjókò yìí bí àwọn ọmọ burúkú náà lù yìí bí wọ́n fẹ́ blọ́ọ̀kù oore fún wa láwùsáìdì nàìjíríà sáà nígbà kan bí pọ́jẹ́tì wọ nàìjíríà tí àwọn sponsorship wọ nàìjíríà ó ti rí news wọ́n ti rí pé nàìjíríà average Nigerians ó lè ní wá we are fraudulent people àwọn kan ti búlọ́ọ̀kù àwọn oore kan tí ọba ti lọ́dọ̀ èmi àti yín pẹ̀lú wàhálù àti wọn olè àìníbẹ̀ lọ́rùn wọn. lábala apá ìyáwó náà àwọn kan ti búlọ́ọ̀kù ọ̀nà tẹ̀mí àti yín àwọn kan yá wọn lówó lánàá owó tí ò ní èlé mú wọn àtàwọn yẹn padà. àwọn kan yá wọn lówó wọn lọ bùgá ni wọn ò tí tòkí lè tí wọn fẹ́ ṣe kí ni o wọn fẹ́ máa ní sí. ìyẹn ló fà kọjá sí pé gbogbo àwa mò ń rọra mi mò ń rẹ̀ ní ọmọ ẹ̀yà mi ẹkọ́ mọ̀ wípé àní lórí ilé ìwé tiwa àní ìyáwó kí ní o èlé ọwọ́ àfúgbò láti rówó tí èsè rẹ̀ láti àdúgbà ilé àfi Islamic cooperative torí wọn cooperative àdúgbò wọ́n dá àwọn èèyàn sínú wàhálà wàhálà àti yín nínú àwọn nǹkan tí islamic cooperative tá a níbi kó strong jù báyìí lọ kó fi dá sí pé in some years to come àwọn tí ó benefit wọ́n pọ̀ ní ibẹ̀ òun ni wípé gbogbo àwa tá a bá ti ń yá owó ní cooperative àlàáhàd human ahad Inna làáhàdà tààlà mọ̀sùlùmá àdéhùn kíkálukú wa bá ń ṣe àfikà mọ̀ bá dé òun lódodo cooperative ti ní lánà ṣùgbọ́n lómi o ó lánà ó sọ́bọ̀ díẹ̀ yóò bọ́ ní ọmọ olówó kò ṣeé ṣe ni? kò ṣeé pàṣọ. nígbà tá a bá wá rírú àwọn cooperative báyìí tí wọ́n wípé pé ìfádà tó ni àwa náà là ń owó yẹn jọ láàrin wa bá a ṣe yẹn tá a ní pé five hundred thousand fún o lè yá one million lápẹẹrẹ lò fún bóyá oṣù mẹ́wàá bóyá ọdún kan bóyá oṣù mẹ́fà kó o fi tó iléèwé rẹ ṣe jàmbá ìṣẹ̀lẹ̀ mọ̀ tí ó bẹ̀rẹ̀ sí iléèwé mi tí one million bá wọ iléèwé kan lónìí tí even ẹjọ́ sọ pé two hundred thousand pàápàá tó bá jẹ́ àsìkò ọ̀sán jẹ́ àrájọ ọgọ́ọ̀tù mọ́ tẹ̀tẹ̀ bàbá máa ń wọlé yẹn tó bá jẹ́ àga tuntun lásán lèèyàn kàn sí iléèwé

ẹ mọ̀ pé káwọn ọmọ ojókòó di kọ̀ǹpútà wà láìkọ́mọ̀ ẹ̀sẹ̀ ẹ̀ advertise school ni tẹ́ ẹ bá tún fẹ́ fún àwọn lórí àbá kọ̀ǹpútà wà ní tọ́ta school láyé lásìkò exam ẹ jẹ́ kí practical ọmọ wà ní kọ̀ǹpútà nínú practical yẹn ẹ fi sẹ́ẹ̀tì ẹ̀ name class ara máàkì gẹ́gẹ́ ní kọ́mọ̀kọ́ ọ̀pọ̀ kókó rẹ̀ is the instruction number one write fill information here with particular letter so ọmọkọ̀ọ̀kan yọkọ̀ọ̀kọ̀ rẹ̀ Rasheed sheet dss one a bóyá ti kọ́ bá tún màá sí máa jẹun tẹ́kọ́ tó bá bí fẹ́ kéyìn ọ̀yà kéyìn wá bí kòkòkò kéyìn òkú kí lẹ́wàá bò ó sì bò ó kọ̀ rẹ́ kọ. ẹ wà ẹsẹ̀ fún wọn ní sẹ́ ẹ bá kọ́ wọn nù pátíkà ẹ píríǹtì ẹ kí tíṣọ̀ máàkì ẹ kọ́ wà nínú script táwọn mọ́ ṣe kéde o. sẹ́n ẹ̀yìn ti fi skul logo sí ẹ ti design ó kọ skul ẹ wá ní dss one practical as part of the exam ó wà mọ́ ní kọ̀ọ̀sù inú tí wọ́n sọ náà rí o ẹni jẹnẹrétọ̀ jésù fi jẹnẹrétọ̀ tí ó fi kọ̀ǹpútà ní nàìjíríà lálẹ́ ẹ̀ ti dé tán kọ̀ǹpútà mi kọ́lẹ́ sí ẹ̀rọ ẹ̀sìn ṣé ẹ̀ kéde sí ṣé ìjọba ní jẹnẹrétọ̀ ní bọ́dá mi lójú gbà tí èyí rà ṣe kéré tó ti fẹ́ ìyanu tó fi ìkọ̀ ìtọ́jú pẹ́só nínú àwọn ọ̀sánfà gbóró kọ́ máa ró àáfà ẹ̀rà pẹ́só nàìjíríà ni ní ilé sẹ́yìn tẹ́ wà ń gbòòrò lérí àti wà láti 2014 pé àfinà ṣe pátíkà mo lè kàbọ́yọ́lẹ́fẹ̀ẹ́ márùn-ún sẹ́ẹ̀dẹ́wà ilé èdè láti gòkè àti gbàgádàrà kí náà bàjẹ́ òru ní mẹ́ẹ́dẹ́ sí àwa ti wà nílé òru ní mẹ́ẹ́dẹ́ so tó bá ti á rí bẹ́ẹ̀ kò sí àní tọ́ì ara pẹ̀tró jẹ́mọ́ ẹ̀ mọ́ṣẹ́ mi sẹ́ẹ̀kì o sẹ́ẹ̀rí gbogbo orú àwọn nǹkan ìlú ní ó jẹ́ lè fi fún sùkúl fíìs bẹ́ẹ̀ lè lù sí ọmọ àfà ó lè jẹ́ lè mọ́ àárín ọmọ ìyá mi mọ́ wáyé látẹ̀rẹ̀ every year lèmi máa ń fi sùkúl fíìs mi wà láì mi ò jẹ́ kí lù sí ọmọ wà lọ́pọ̀ ọlọ́run búra fún yín tí tí n bá lùsì ọmọ méjìlá ọmọ twenty ti wọlé torí pé mo ti kọ́ yòó lọ́dọ̀ ọ̀gá mi ní kìbìlà lálẹ́sẹ̀ lọ́yẹ́ kọ́ lọ́ dáadáa fún wọn tọ́ọ̀bà ti ti kó sùkú ìwọ́n náà ti kó nǹkan dáwò lórí pé á ah! àgbẹ̀ náà ti ń sàlùwà lápẹ́lẹ̀ lọ táàbù èlò táàbù lè mọ́ ìdánwò ó ti fowó kún oye ọmọ tó yóò fowó kún àwọn ah! wàhálà ìtáàbù là ń lò ní ìsìn báyìí ọmọ yóò ní lo táàbù lé wọn ìwà náà ti kó school fees kú òkú òlójú kan ní ti láti àpọ̀ olùsí ọmọ bá jẹ́mọ́ ìmọ̀wé ẹgbọ́n tí mo sọ yé every year bá ti fẹ́ ti kó school fees ẹ̀yin náà ronú nǹkan kan tí ó ṣe kí ni o tí ó jẹ́ káwọn òbí orí pé owó tó ń kó owó yìí náà kìí ṣe pé ẹ̀yìn kan tí wọ́n nù lù èyí ṣe ẹ̀sùn ìlú school fees rẹ̀ o ìgbà wo lè kọ ẹ̀sùn pàtí kan lọ tí ọ̀wọ̀n náà lù láìsí thirty thousand naira lánàá ní ìsìn láìsí àti three thousand oníwọ̀ ọlọ́run tó ọlọ́run tó jẹ́ pé láìsí òkè láti ọ̀rọ̀ ẹ̀jẹ̀ báyìí o jama tẹ́ bá ti fi kún nǹkan nílé ìwé kìí ṣe ẹsì ìdílé pé ẹ torí pé there is high price èyí ẹ ṣeré tòkùnrin bá jẹ́ school business owner tẹ́ bẹ́ẹ̀ lè fi kó ṣe pé àga tí wọ́n fi ń jókòó tẹ́lẹ̀ àga yẹn ọ̀dà ẹ pààrọ̀ àga bó ṣe pé àwọn classes wọn ní fáànù ẹ̀rọ sandy fan àbí ẹsẹ̀ ceiling fan bó ṣe pé classroom yín wọn kọ̀ tẹ́lẹ̀ bó ṣe pé wájú ta sùkúù lásán ẹ̀kún òun náà ṣe àgbẹ̀ nìkéni o àsùkú ìfẹ́ bàbá jẹ́rù lé àtẹ́wò òjì ẹ̀fún olóolé ẹjẹ́ àti òun ni ọmọ fọ́ọ̀dì ọ̀pọ̀lọpọ̀ tá sọ bá ń ṣe kí ni o à ń ṣe yẹn ìyẹn ó jẹ́ lè máa rí owó fọ́kàn wọ́n nínú àwọn nǹkan míì tá a máa jẹ nínú cooperative yìí ni professional advice what I title as what professional what advice ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wa tí wọ́n ń darí lè ṣe lè sọ̀rọ̀ sí ni gbogbo tí jẹ́ àtúfà àwọn sí ni ẹni tí ò sí ní ti ẹ̀fẹ́ gẹ ó ti súnmọ́ ọwọ́ kí ni o ìparí àfà sẹ́ni school business ẹ má fẹ́ stay in isolation ò ní bíjẹ lọ ẹ bá jẹ́ kó wà arrogant tó rò pé èmi màmá lọ sùn tó kù bá a ṣe máa ro pé èsì á ní sùn ìdòdó lọ́dọ̀ tiwa bá a bá gbé lọ sùkúù kan níbo kọjá sùkúù nípa kó èmi máa ń lẹ̀ àwọn èèyàn mọ̀ fi mọ̀ ń lẹ̀ ní ìdọ̀gbọ́n lọ wò sunday notice board ní ìwò classroom wọn ní ìdọ̀gbọ́n wò sábà níbi rábì ọ́fíìsì kan ní ìwò kankan pé a ah, sùkú ìní eléyìí tẹ́mi ò ṣe kí ni o kí ni o ní nígbà tá a lọ àbújá táwọn ọ̀dà pa àbújá tá a lọ ah, ẹ̀ sí ìmù lórí wọn lọ àti ọtí bá níwẹ̀ sí ìlú aláì èyí ó Sùkúta ẹgbẹ́ ìgbé lọ́rọ̀ ọdún fún adìẹ jẹ lọ́mọ mú blọ́ọ̀kù kọ̀lé lọ́rọ̀ ọdún owó ìṣàbọ̀ ní wọ́n lọ. Ẹ̀rọ òfin wọn mú tẹ́kù ọ̀tà àtọ́mọ̀ tó fi yẹ pẹ̀lú ayé bẹ̀. Onígbò ilé ìdìbò ìṣàbò wàhálà ìlú àìsè lọ́wọ́ ọ̀gbọ̀n ẹgbẹ́ gẹ̀ẹ́gẹ́. No wonder, no wonder, lọ́tẹ́lẹ̀ ìgbẹ́ òṣèwà fọ́ ìṣẹ́lẹ̀ kan mílíọ̀n. Àbá kò sí bá ọba ti dé ní ìwé kan tí mo kọ́ jẹ́ lè rí olè bá fún ní kò lẹ́nu Ìyẹn ni ara ń tá àjẹ ní professional world advice ọgbà lóònù ní ìsìn ojú òrùpọ̀ fẹ́ lù fà pùpà ṣé aláwọ̀ kankan bẹ́ẹ̀ náà pùpà tó yẹ kọ́ ọ̀nà tẹ́ náírà tó ọ̀nà tó ra ọ̀nà ọ̀nà náírà òsì ní àṣìṣe tọ́lá àwọn olè pípọ̀ tọ́lá ló lè báyìí sọ́fẹ́ jọ àwọn ti fọ́kọ̀sì àwọn oníṣùkú báyìí wọ́n ti rò pé àrùn owó wọn ò sì bá ṣe ń jáwó tó ẹgbẹ́ ọlọ́ọ̀ni ọ̀jẹ̀ kìnnìkan kan gbangba kófíìdì ìyẹn ló fà tó jẹ́ pé túrú cooperative yìí yàtọ̀ sí pé àlọ́ opportunities loan àátọ̀rọ̀ àwọn tó jẹ́ senior colleagues àwọn tó jẹ́ elders láti rí challenge lórí ọ̀rọ̀ sùkúù tí wọ́n fọ̀ wá ní kíni o ìmọ̀ràn ní ìparí ẹ jẹ́ kí mú mọ̀ràn méjì mẹ́ta wá fún gbogbo wa kọ́nà kọjá lè wá ọmọ lọ sókè. alákọ̀ọ́kọ́ jọmọ́ ẹ̀ gbọ́ mi dáadáa tí a rí gbogbo iléèwé tó bá fẹ́ dìbẹ̀ lọ tọ́lọ̀ ní kọ́ máa lówó tú irú cooperative wellness tí ò lè lè ná nínú nǹkan àmàràn àkọ́kọ́ tí màá fún yín ni wípé ẹ owó yẹn sí n tó ní ṣe pẹ̀lú iléèwé ilé nìkan sọ àwa tá bá jọ́kùn ẹ̀ padà ilé mi náà mọ́ fowó lóòrùn á ní ìsìnkú mọ́sánà àbí sùlọ àṣà àgbélúgbà rẹ̀ má fi ra mọ́tò má fi ra mọ́tò jọmọ́ ẹ̀gbọ́ mi dáadáa don't use the money for luxury jọmọ́ ẹ̀gbọ́ náà Ìgbẹ́wó àkẹta ti lọ́rùn ìgbẹ́wó lọ́rùn owó lọ́rùn kan máa ń ṣe 2022 ní ìsìn àti ìsìlàsà méjì tí wà ní ọ̀rẹ́ ti tẹ̀lé. So nígbà tí wọ́n ti tẹ̀lé 25 ni ó ti pé àtìsẹ́ náà ló ti máa rán retí. Ìjọba ìfọmọ́tì sọ̀ reality ni wípé àwọn èèyàn já lóòrùn lórí zùkú wọ́n dẹ̀ ń lò fún personal benefit. Ẹ mọ̀ ṣe mi sẹ́yìn. Kí n bá dáwó fún zùkú, èmi èrò family mi mi ò ní ìlò my family dey know me with that tí n bẹ́ẹ̀ lè yá lóòlù fún sùkú mi fẹ́ àbá àbúrò mi ká bẹ́ẹ̀ sí wedding tí n bá lówó lọ́wọ́ nínú àmúnú èmi náà gbà sára ní sùkú mi sùkú mi yàtọ̀ sí èmi àti individual ṣùgbọ́n èmi náà mo ní sùkú ṣe é bá dò pé ilé ọ̀pọ̀lọpọ̀ wa láyé tí bọ́dọ̀ sùkú wa ń jèrè àtẹ̀mọ́ ẹ̀ náwó bó ṣe wù wá náà ẹ mọ̀ ṣe ní séèkì yẹn gbogbo àwọn sẹ́mínà tó ti kó wa ní jẹ́ríkò nǹkan kan wọ́n ti kọ́ wa ní gbogbo eléyìí nǹkan ìwọ́n bá wà ti rò pé ọkẹ̀ náà wọ́n ṣe wọ̀ ní sùkú ó ní mọ́gbà sùkú yẹn tó rí bó ti tẹ́tán ìta bá jáwó fún òun ẹja ṣe kí ni o ní ẹja lò fún ìyẹn jẹ́ mọ̀nà alákọ̀ọ́kọ́ ìmọ̀ràn kejì tẹ́ ẹ rí tọ́lá ti di pọ́lọ́ bá ń sàánú profit profit tá a bá rí lórí ilé ìwé wa ní first term second term third term tá a bá rò pọ̀ lẹ́yìn àwọn expenses tó bá ti di kó ti wọ zàkà ẹja mọ̀ ẹ̀yọ zàkà ọ̀pọ̀lọpọ̀ ọdún sùkú ayẹyọ zàkà ẹ̀mọ́ tí jẹ́sà kàánù múwù kí nǹkan ọmọ develop afá èmi as individual àlọ́ṣídáṣì ní òtí ìwọ sàkà ṣùgbọ́n sùkúrù ni mo fi lóun láì sùkúrù ti wọ sàkà láti fi kọ́ ìyá àgbègbò so fún ọlọ́pàá tàbí sọ́lọ̀ sí tí ìbá yọ sọ́lọ̀ èmi náà sọ fún yíò ọlọ́wọ́ bá ń bá mi ń sí ọlọ́pàá fi ọrùn ojú dúpẹ́ ní orí tí bára jẹrẹrétọ̀ ẹ̀lẹ́ ìlú ogun àga 2014 ọbẹ̀ sùkúrù méjì ta tó lò àbá kọ̀ǹpútà two thousand and fourteen ọ̀nbẹ kọ̀ǹpútà lòun ní báńlò fífi. gbogbo àwọn bẹ́ẹ̀ sùkú ọlọ́run tó tẹ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ pàwọ́ sùkú torí pàṣẹ àmọ̀ ṣe project àìfẹ́ yọ zàkà ẹ mọ̀ yọ zàkà lórí iléèwé yín. ìlàjẹ gbọ́dọ̀ máa mọ agbọ́dọ̀ ní ọ̀rọ̀ budgeting ọ̀rọ̀ income ẹmọ tí ló ń wọlé léèwé yín ọmọ mélòó lẹ níṣẹ́ gbogbo àwọn sùkúù wa aláwọn ọmọ òrukàn fún ẹsanwó aláwọn ọmọ òkú ayé lẹ́yìn òbí lẹ́yìn tí wọ́n kò kó ayé àwọn bàbá tí wọ́n wà responsible àwọn ọmọ òkú ayé náà máa tún àwọn obìnrin náà máa sọ ẹnu àwọn obìnrin mo ti gbọ́ láńgbèjì o wọ́n lọ ọmọ òkú ayé sọ pé bàbá rẹ̀ wà lẹ̀ sọ sí ibùdó ẹ̀sì owó fẹ́ pé ìyá lè sanwó sùkúl fi ìtú wọlé sùkúl yé pàtà ẹ gbọ́dọ̀ mọ̀ ẹ sanwó sáf ẹ sanwó ìjọba ẹ ra mákà ẹ ra inki ẹ ra sọ́ọ̀tù ẹ ra ayé education àwọn nǹkan mẹ́ta mọ́ra ara ìsá ara gbàgbé ó tẹ́ká mọ́ra kálukú ti mọ́ ẹ gbọ́dọ̀ mọ̀ kí ni profit yé pàtà àṣà 2022 òní tí mò ń sọ̀rọ̀ yìí ṣùkú tó bá rí profit tọ́wọ́ 500,000 percent àfà tó ọba pòpọ̀ láàrin ọdún mẹ́ta òsì ní 1.5 million lọ́wọ́ múra tọ́ yọ sàkà àrá 1.9 ní sàkà wọ́n fún ṣùgbọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ ní pé ah, tí mo tẹ́lẹ̀ náà mo ti lọ fi ná lórí permanent site mi má ṣe mistake kí ló tó permanent site rẹ profit jama ti lọ sórí ẹ̀ profit nígbà tí ọgbọ̀n náà wọ́n tẹ̀ ìwọ̀n gẹ́gẹ́ gba salary everything títà tàbá owó wa ìyẹn ọ̀fà pọ́tẹ́pà owó tàǹtà cooperative àmọ́rí dá padà ẹ mọ́ wà jẹ́ àfàdúrà lẹ̀ ibi ìparí yẹn ká mọ̀ sí kílẹ̀ lẹ́jọ́ náà tí ẹ lọ́rọ̀ oṣù àníbi àdúrà tó pọ̀ kí lọ́ fa àdúrà ẹni sọ pọ́ǹtì méjì mẹ́ta àti ìjẹ̀ láńdọ̀ àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa àti ìfura wọn gan kan àwọn ọmọ tán bẹ tán wálé ìwé wa kọjá sí pọ́ ọmọ tó lè ní wọn kí wọ́n bẹ̀rẹ̀ jẹ́ wọn àwọn ọmọ tí sírù bú bẹ lára wọn àwọn ọmọ táwọn ìyá kan tán ti gbé ẹ̀mí èṣù wọ̀ wọn lá ilé ìlú lọ́wọ́ báwọn èèyàn pé tábàkùnrin àwọn skul abẹ́rẹ́ pé tó ìrìnlẹ̀ tó fi ń ṣe assembly ẹ̀ ṣe skul ní lóore wà láyà jẹ́ náà máa skul ni mo fọlọ́ tí mo lọ sí mọ́ta àkókò búra fún yín ẹ̀ lè rí ibìkan fẹ́ pé ìlú náà ń lù àǹjẹ̀nú èdè náà síbẹ̀ àskáàbù ni ẹ máa kà lásẹ̀mblì bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo àskáàbù lásẹ̀mblì ní ẹ̀ka kùsìyù ẹ̀ka àwọn kọ̀wáfílù ọ̀wá fílù àwọn kúlí mẹ́rin tó parí kùránì kúlí àyọ́ alikáfì rú náà kúlí wà láwù balance náà ẹ̀ka látẹ̀lì àwọn àwọn olùkẹ́lì mẹ́tì láì ta mẹ́tì ní sáré mọ̀ ọ̀lákọ̀ dísì náà yẹ̀dí láyà dúró sí ara wọn ọmọ tí èsè ìṣùgbà ń bẹ lára wọn pẹ̀lú àwọn àkáàbù tẹ̀ ṣe ní skul yẹn yọ ọmọ rìdíùsì àwọn aburú torí pé tíwọ àwọn ẹyẹbá tó márùn mẹ́wàá ní skul kan àwọn ẹ̀dá àdáwọ̀ ọ̀fẹ̀lẹ̀ léwu àwọn ọmọ tó ju gún bẹ lára wọn àwọn ọmọ tẹ́mi ibu àwọn àrùwáwù àbí ìfà tó ń bẹ lára ṣé tó bá mọ̀ wá fún admission sẹ́ni tẹ́ fi wọ́n ti tẹ́ jẹ ọ̀sẹ̀ ó ṣe òkà àfà àpòpà ìbọ̀ jẹ́ ni ọlọ́run tó èyí èdè tẹ́ kẹ̀ tó a ní ìdí ká mọ́ ẹ lọ́ọ̀kẹ́ ọlọ́run dáadọ́wọ́ ṣe skul wa ẹlẹ́ẹ̀kejì nínú tọ́kẹ̀ wa lórí báńgbà owó kan fẹ́ dìbò tẹ̀sán yìí àlèkè sọ̀rọ̀ lẹ́bàá bí mo pé káwà economical in spending we need to be prudent in spending ẹni tí ọ̀bà sọ́ra èèyàn bẹ̀rẹ̀ pé àsìkò tí mo yáwó tọ́jú ẹ̀sìn ọ̀sán ṣe kí mi ò òtítọ́ wọ́n bẹ́ẹ̀ lọ́n ilé ìwọ́n máa lò òkè amísù ìwó amísù cooperative wọ́n máa lò òkè kọjá pé a máa rí millions millions millions a máa yá wọn léèwé tí òbí ní yáwó èlé tá à ń sọ yìí fọlọ́jẹ̀ kan máa rí dá padà ní ìrọ̀rùn subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk